أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسلف الله وبعلا نجله à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kọmọ bá náà bí ní àtàwọn alálẹ́ àtàwọn sọ̀tábà rẹ̀ àbẹ̀lọ́wọ̀n ọba kó sànú àwa náà kọlọ́run òbí wa àtàwọn àlùfáà wa àwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àti sànú wa láyàtọ̀ kìyàmù akíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam èyí tí jíṣẹ́ lọ́n sallallahu alayhi wa sallam tó fi yíwa ike man yurdi Allahu bihi khayran yufaqqihu fi ddin ẹni tó wà fẹ́ fẹ́ dáadáa ọlọ́run kò gbogbo yẹ́sì ọlọ́run bá ń bẹ̀ sí ọba jẹ́ gbogbo yẹ́sì rẹ ọlọ́ba nígbàmí ní islam nípa àwọn àyà Qur'an là ń sàlàyé fún wa ìfipọ́ ọlọ́run ròyìn pa àwọn sífù àwọn mùmìnì fún wa lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ náà ni ọlọ́run sọ pánú súpùlà àǹfààl súpùlà kẹjọ ni súpùlà kẹjọ àfọ̀n súpùlà àǹfààl súpùlà kẹjọ àyà kejì wípé ìnámàlmọ́mìnàn dájúdájú àwọn olùgbàgbọ́dodo alẹ́rìnà ìzà zúkìrọ̀ lọ́wọ́ wọ́júlá kọlọ́bọ̀hùn àwọn tí wọ́n bá gbọ́rọ̀ ọlọ́run ọba tí wọ́n gbọ́ wáàzí àbí wọ́n ń بما ورد وإذا تليت عليهم آياته كذلك عن آية قرآن كوا زالتهم إيمانا يسلك إيمانا وعلى ربهم يتوكلون الله بأواني كما تبخلي يا من الإسلام أبعى سبحانه وتعالى أمر إنفواه nínú àyà kejì nínú sùkúlù àǹfààní pé dájúdájú àwọn mòmìnì òdì báyìí náà lọ àwọn mòmìnì òdì àwọn náà láti tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba tí wọ́n wọ́jọ́ ọlọ́ba wọ́jọ́ láti kọ́ ogun ẹ̀mí wa wárẹ̀ ọmọ ènìyàn ẹ̀mí wa ọ̀nà mẹ́ta náà ló kú sí a ní ẹ̀mí tó ti kú òkú ẹ̀mí ẹ kù sí ọ̀rọ̀ ọlọ́run tó وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم وإن ختم الله على قلوبهم أقوات السلطة وتسيلك وقالوا تسيلك وعلى سمعهم إدروا ما تدروا له بقى جدي وعلى أبصارهم إرنا سيكون لنا رب أتي أتي فاء أدين عوان يسروا الله بجلسة كمان قال ولا أم عذاب عظيم كمان يلا بجلو قلب في الجوال وبا كذي هنا ني أكذاتي موسى عرين على عرين دائما بدي لروري إنه كوي أبيكو كوني أنا وبا عرين تنسي كانك وكان وجاري العافية أفهم أنا وبا kòdà sí àlàáfíà fún ọkọ̀ kankan ju ọ̀rọ̀ ọlọ́run ọba lọ kùrán lọ wọn fi kúló bí maradun fàzàdàhùnmùlọ́ ọmọrọ̀dọ̀ ولهم عذاب عليم بما كانوا يكتبون فكدنوا في قلوبهم مرض عرفتوا عرفتوا قلن عرف في قلوب فزادهم الله مرض ولهم واسعكم عرفتوا واسعكم ولبجر الله وباتر الله في قلوبهم شو هذا اللي يلتلروا بما كانوا يكتبون تبقى لهم الناس في جميع ذلك غدروا بوك ما يرى ذلك ثم ترى الله بخزفاء من سمع الله لمن أميده فعلا ọlọ́ni kan ní tí mẹ́ntì sí tí tí mara ní wọ́n láì tí mara kú ní ó di lẹ́yìn náà a ní ẹ̀mí tó lálàáfíà ọkà tó lálàáfíà tánàbí Muhammad sallallahu alaihi wa sallam tó fi yíwa pé ẹran bá fi kí dára yẹn ara omi ènìyàn ìzà sọ́lá àtúlá àbúrú kọlù wọ́n ti dá mọ́tà yìí wọ́n ti dá gbogbo ara náà lọ́dà nù وإذا فسدت بدل كل بدل كله على وهي القلب بنان يقهوى بالله في الله يوم لا ينفع مال ولا بنون فيه إلا من أتى الله بقلب سليم الله أكبر ذلك أما dúkìá tá ń kó jọ ọmọ tá ń bí jọ ẹni tí ká ń fà ní fúdú gbẹ́gbà ní tí wọ́n sọ̀rọ̀ ní ìlàmì akọlọ́ha ìkọlbì sẹ́lẹ̀m tó wá bọ́lọ̀ ọba pẹ̀lú ọkàn tó wá láàfíà ọkàn wa bó ní ṣe wá láàfíà òun náà ni n tí a ń bára wa sọ gbogbo gbà òun náà ni Qur'an òun náà ni ṣífà tí máa fi sùdúr òun náà ni ìwòsàn tí wà nù báyà wa nínú ọkàn wa nù ọlọ́run wá fi yé wa nù áyà kejì ní sùúrà kejì pé innamal mu'minun dájú tó àwọn mòmìnì ojú báyìí náà lọ o alladhina idha dhukira Allahu agbọ́rọ̀ ọlọ́run ọba ẹ máa kírun dáadáa ẹ máa tọ́jú àwọn òbí ẹ máa gbàwẹ̀ Ramadan ẹ máa fi ara sábà gbé yí ẹ máa tọ́jú àwọn òbí lọ́gbọ́n kọlọ̀ bọ́m ẹ̀mí wọn wárìrì ẹ̀jìnà tó tún ẹ̀jìnà tó náà ti ṣe ẹ̀jìnà tó dáa ẹ̀mí wọn wárìrì قولي وإذا تليت عليهم آياته تبقوا آية الله بقوا جلتهم إيمانا أتلفوا إيماني وعلى ربهم يتوكلون الله بقواني كما تتوكل لي الله جاوة منهم تبقوا بقوا wọ́n kọ́kàléwò wọ́n kọ́kàlé àwọ̀ kọ́kàléwò ẹyọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nìkanáà kọ́kàlé. ìsàmì islam àwọn ayọ̀ ọlọ́run ọba tó lọ́wọ́ pé wá ìlà tílìtì alim àyà àyà kùrán ni àwọn afẹ́wà ní àwọn àmì ọlọ́run ọba ìpínlẹ̀ méjì a ní àyà tó kàuníyà àti àyà tó ṣẹ̀rẹ̀ẹ́yà àwọn àyà jílẹ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ lọ́rùn fún ma wà sí ma wà bẹ́ẹ̀ bẹ̀ẹ̀ wani ayatu shari'iyya awon aya shari'iyya awon amintolon bakin abu ewu nkaba ewu nkaba ewu amilla olon ka sabu babbayi lati ko ti ba yi duna ni ami aare kakiri tolon ju ka sabu babbayi shan tiri korona olon ba mata lawa olon ba tirake iru nigeria abilu kan afirka yin bayi lo ti sile ni awon ebunyo ba gbuda ma awon afirka dudu ni wọn kọkọ mẹ́rin látàrí báyẹ̀ kí lọ́dọ̀ ọ̀tí wọn gan àwọn tí wọ́n náà advance economically àwọn gan ló wá tàbídọ̀ tí wọn gbogbo àwọn ẹ̀yàn kan ti wá tí wọ́n wà tó wà tó káwọn sára ìlú èbó ìlú èbó nǹkan wọn tí wọ́n ń sáwá lé báyìí ilé wọn pè ní àyà ti kàù níyà àwọn àmì ọlọ́run ọba tí ọjọ́ ti jẹ́bi ọlọ́run ọba ni kí lọ́wọ́ yẹ wá tàṣe gẹ́gẹ́ bí mùsùlùmí torí ní ìsìn ó ti yí gbogbo àgbáyé lọ́wọ́ Germany àwọn onígan ti sí Amẹ́ríkà láwọn onígan ti sí àwọn China náà onígan ti sí kí láwàá ṣe fíru ìdọ̀lọ́ bí apàṣẹ ọlọ́ọ̀gá ẹjá ló tún fọ́ àwàsíwá láti máa bẹ̀rẹ̀ ọba èyí ló máa fọ́ pé azazama ni corona wàrà àfáàtí wọ́lmọ́zazama ti bùsàwá ti wọ́dàwá ti rídá kọ́lé lèmínà kó ti من يقول بعدم كورونا يا عبد بالموت من على زمان كورونا والعفاف التكاوعي عفتهم بأدو كورونا اعتبروا كلمي والملازمات الصلوات والدعوات ان طيبات بلجلة بلقناه ملازمات الصلاوات والبيوت والدعوات كنت واجباني في نفسك في الترمى الدعوات máa kírun wa ọwọ́ mùsùlùmí máa kírun lásìkò máa sọ àǹfààní tí yóò ní fún wa nípa ọ̀rọ̀ kòrónà yìí àtàbàtà àgbà káfídà ọmọlá adama ti sọ̀rọ̀ àwa ti wọ́n bọ̀ ìgbà àwa ti fún kálukú wa tẹ̀lé márùn rẹ̀ lásìkò ọ̀dọ̀ àwa ti àti kúmọ̀ àtàdúà bọ̀rídà bí kọ́lé lèmi nà kò tí ọwọ́ díẹ̀ tí bá lè ṣe níṣẹ́ díẹ̀ tí bá lè ṣe lówó bíbélì kan tó kárí bá bí kọ̀ọ̀kọ̀ ìmílẹ̀ mi nà kóòtù kárí kárí mi sí man yẹ kóòlù bí adami kòrónà yẹra abdul mawuti ẹni bá ní kò sí ní kòrónà ìfi kú ṣirénu ìfi kú ṣirénu bá mi ní islam kíra wá sí ìyá abẹ́ lọ́tà sùgbà tí ló fi sú tóbi ìjọ kejì ìtú àwọn àti wa táfi séèvù ń bí ọ̀rọ̀ kòrónà allahu akbar islam ahmad kúrọ́nà ọba. اللهم سبحانه بك وما أرسلناك إلا رحمة للعالمين اللهم يا أونيو أفكو جاء ẹnitọ́ máa jẹ́ ìkẹ́ gbogbo ẹ̀rẹ́ wá ta tọ́jú àwọn ẹ̀tọ́ yìí pẹ̀lú ògùn ọlọ́ọ̀bọ ọlọ́ọ̀lára tọ́jú láti ní kí ṣẹlẹ̀ síwájú bí bá kú àà dáàmà ikú ṣẹ̀hídì ni amma wa sai da aisha radiyallahu yìí gbóná tí gbogbo fún ní ìyà ọ̀tẹ̀dọ̀ ọlọ́run ọba tí wọ́n fi jà wọn aláìgbọ̀rọ̀ ni kíbi máa jẹ́ ìkẹ́ fáwọn mòmìnì mòmìnì tí wọ́n ṣẹlẹ̀ sí wọ́n fi sùúrù tí wọ́n ti ọ̀kú wọlé káàkiri tó ti tọ́ lọ́ba tí wọ́n kú bẹ́ẹ̀ ikú ṣẹ̀yìrì láàfún kí là ń pè ní ikú ṣẹ̀yìrì ìpéjọ tí wọ́n kú kò ní tètè lóṣù tó wà jùlọ ní kọ́lì bàlàwà bí àrùn kòrónà pé wọ́n múlázàmáti dàwátí wọ́n sọ́láwátí múlázàmáti wọ́n sọ́láwátí wọ́n dàwátí kàtàrẹ márùn-ún àti kí ni àti kíkọ́ gbìyànjú láti fi kí ni láti máa bẹ̀rẹ̀ wọn bá tọ́lọ́nà sọ́lẹ̀ fún wa tí wọ́n kọ́ aláàkọ́ tọ́bájíláàrọ̀ ìṣẹ́lẹ̀ àrọ̀ all of knowledge títọ́ mi ènìyàn nìyẹn all of knowledge dá iman ọlọ́run máa fi nìyẹn ọlọ́run bọ̀ sí àbọ̀tọ̀ the first thing tó wà ṣe kọ́ fọwọ́ rẹ̀ kọ́ fún pẹ̀lú ọ̀tẹ̀ ẹ̀l ẹ̀l tí àwọn oníkòwé náà ti pé ẹ máa fọwọ́ ìgbò wa kọ́ fọ́ pẹ̀lú ọ̀tẹ̀ ẹ̀ fọ́ rẹ̀ ilé tí sọ̀rọ̀ lábẹ́ ṣe o ọ̀ fọ́ pẹ̀lú ọ̀tẹ̀ ọ̀bá lọ́sẹ̀ ọ̀ wá yẹn rìn ọwọ́ rẹ̀ dáadáa bí ìṣẹ̀lẹ̀ àjíkalẹ̀ bá fọwọ́ rẹ̀ tán tó máa kọ̀kọ́ ní omi tó lù lẹ́yìn náà ọwà àti àlùwàlá ó dùwà ó di bísmìláhì ó tó wọlé bàtà yẹn ó tàdùà aláhùnmá ìní àhóòrùn àwọn máa gbé bọ́ọ̀mù sí wá wọ́bẹ̀wọ̀bẹ̀ ọdún bí اللهم إني أعوذ بك في من الخبث والخبائث wọ́n lè mẹ́sí ti fáwà sí rẹ̀ lójúmọ́ sí ìyà lọ́wọ́ kòrónà ní ló ti yí gbogbo ìyà lọ́wọ́ ọ̀nà àwọn ọ̀bẹ àwọn tí wọ́n ń tọ́kọ̀ sí náà wọ́n náà ti pẹ́ àwọn òrìṣẹ́ báyìí ní ìtòkò oṣù púpọ̀ lọ́wọ́ yorùbá ní ọbẹ̀ yọ́pọ̀ ní ọkọ̀ ní wọ́n ti pọ̀ yọ́pọ̀ ara rẹ̀ oṣù kẹ́nu lẹ́tẹ̀lẹ́ wọn gbá àwọn àgbẹ̀ mẹ́pàá wọn báyìí ẹsẹ̀ báyìí ẹgbẹ́ ní ìṣẹ́ ọ̀nà lọ ọgbọ́gbọ́ lọ gbogbo àtàláàtì ni gbogbo àtàláàtì ni àtàláàtì ọ̀wà ti ni pé asùmọ́lọ́wọ́ba ni ẹjẹ́ asùmọ́lọ́wọ́ba ṣáàna wọ̀ tààrà tẹ́kọ̀ sí fún bẹ́ẹ̀ bá sẹ́lọ̀ àti àwà bẹ́lọ́wọ́ba ọdún ọgbọ́n tó bá dí lásùgbà lọ which means ìwọ yẹn ó ké bí tí ìdásùkò yẹn irun tó ń kí lọ́pọ̀lọ́ látán lọ́dẹ̀bẹ̀ irun annabi muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ wà láwọn ẹ̀kọ́ púpọ̀ wani mulazamati da'awati wa salawati wa mulazamati salawati wa da'awati wa bí ọ̀sẹ̀ sàdúwà ọ̀sẹ̀ sàdúwà lọ́dẹ̀bẹ̀ irun rẹ̀ láti sùjúdì النبي محمد صلى الله عليه وسلم كنت بقى لوري سجود اركشني اركان في اطلاق الدعاء وامانتي الدعاء تي النبي قوم كوري عباس رضي الله عنه سبحان عباس تي يوا عباس قوم النبي ما بلو باهما اللهم إني أسألك لآسك في الدنيا ولا آخرة اللهم إني أسألك لآسك في الدنيا ولا آخرة لين فرج سبحان ربي العالى سبحان ربي العالى سبحان ربي العالى لا يسجد لك ممن يكون وضعك جلو ممن جوا تبص لك كما تعوك رجو هو يعني اللهم الله باميو إني أسألك العافية في الدنيا ومتى دابه من لا يكلم الكلام والله طبعا دابه قرون من ثلاث يوم لوك ضرابة ثم دابه قرون من ثلاث يوم أودي يوا أكتب من الغاكي نبي كما رغاكي هاراو تلاقي ناس باقولوا لي سجود عما فكرك لا عن السجود النبي محمد أنت المفروض بجوبة أنت ما ترون كميجي ó ní agbátọ̀rọ̀ kan méjì aláwọ̀mọ̀ ìfúrúlé ọlọ́nsàánújì mi bọ̀rọ̀hám ní ọlọ́nsàánú mi bọ̀hàdí ní ọlọ́mọ tóbi sọ́nà wà á fi ní ọlọ́ndáàbòbò mi níbi tí ká ń tó fọlọ́ ọlọ́ọ̀bà yìí kọ́lọ̀wọ́n lè bá àdébò wa bí kòrónà ti ń kàmí wà á fi ní ọlọ́ndáàbòbò mi wọ̀rọ̀sùkú ní ọlọ́nsíáàdì fífún mi wọ̀jùbóró mi ènìyàn قدي غرفاني علم تقميقا الله أكبر هو إسلام هو إسلام وزيادة islam من محافل الإسلام إنه وإسلامي gbogbo orun kọọkan ó fi sùjúdù lẹ́ẹ̀mejì rákà kọ̀ọ̀kan láàrin rákà sùjúdù aláàkọ́ sẹ́kì gbogbo ọmọ àtọ̀rọ̀ kan méjì yìí wọ́n bí àtúgbà lókì rákà méjì wọ́n tó wá nínú tàbí kọ̀páyà òdúwà tó sì ń pa kòrónà tó sì ń pa dábòbò kọ̀páyà nìkan o tó wá kírun tán tó bá kí fàájú dẹ̀ tán tó kí wítìr tó bá débi wítìr yẹn annabi tó kọwà ládùúwà tá a gọ́sẹ̀ dán mọ́ ọmọ rẹ̀ ẹ̀sìn tó náà níbi kọ́bi ní dùá òfin kùnúùtù wítìr gbogbo mùsùlùmí ẹ̀ ká ha sórí kẹ́lẹ́ gbìyànjú àti máa ṣe kọ́lera hísìmù mùsùlùmí kékeré tíra kékeré yẹn

wani walau takawwala alaina bada qawil la akhadna minhu bil yamin thumma la qata'na minhu al watin ron tu ak ba moro ti ba ki bonoro wani ana ti ron bawi en tolon ni fani julaye walau takawwala alaina bada qawil takawa wa horo ti e wa bonoro wani la akhadna minhu bi abba kolot bi isan ko ta ba dai fun we ko alabi lo bawi sallallahu alaihi wasallam

alhamdulillah ati kun kan le wonu nasa'i babu idai hadith 1577 abi 1578 wori nbe wọ́n ti wọ́n fi performance ti ta kalori ni wọ́n performance ọ̀rọ̀ Ọlọ́hun Ọba ọ̀rọ̀ Ànábì kidi na fi kun ó di wa ìyẹn máa fílẹ̀ bọ́lọ̀ ti tẹ̀ ní ọgbọ́n tó yáyè tó dúpọ́ wá máa mú nǹkan rẹ̀ fún wa rí ọ̀nà àwọn afẹ́ríkà níbi Muhammad kìrìsìlẹ̀ ó ń pẹ̀lú ọmọ rẹ̀ jẹ́kọ̀ ọmọ ẹ̀ wá sí wá ní alhamdulillahi assalatu wassalamu ala nabiyillah ala rasulillah ó ní ọkùnrin fọ́lọ́wọ́n ọba àti sí àtàlátà àtàlátà fún ẹbí ọlọ́wọ́n ọba ọba yẹn bá bẹ̀rẹ̀ kọ́mọ̀ rẹ̀ kí lè tó fi kú yìí kí lè bí kọ́ wa ní pé alhamdulillah láti sí ó ti dirí kí mo kọ́ yáyì nínú àà mo kọ́ yáyì nínú ẹ̀ láìkiri àmọ́rọ̀ ànẹ́bì ọ̀rọ̀ ọlọ́ọ̀bà púpà ti gbé kalẹ̀ láti gbé kalẹ̀ má fi kún ẹlẹ́mọ̀ ẹ̀wọ̀rọ̀ yẹn olóòtú nù láka ó yáyì lùtọ̀ máa ń yọ̀rọ̀ Yorùbá ni wọ́n ní ìmọ̀lọ́lá dínì gbọ́n gbé ní wọ́n fẹ́ fún wa gbé alẹ́ kò sí ẹlẹ́bàá láti kún pé wọ́kúlọ̀ bí lọ́dún dọ̀lá yàrá wọ́kúlọ̀ dọ̀lá láti ní ọ̀rọ̀ àtúbẹ̀ àwọn ẹja wọn bí bí dáa ni orí kò sí ọ̀rọ̀ tí wọ́n bí ó ń bí dáa ní bọ̀rọ̀ yẹn lọ وبدأ مقدمة قل إن الحمد لله نحمده ونقبله قل إن عبد العزيز كتاب الله يتجد جنور نال رلابة وخير العدي عدي محمد صلى الله عليه وسلم يتيايد منه يتوتي ما كنت لمن قفي عنه وسلم شر الأمور مؤدفاتها يتبرجو نانيا وابترور كنت لسي كم ونوسي فإن كل مضادة بدعة تبقى بدر يلا السناني وكل بدعة الضلالة أتبقى شناء أبقى أبقى شناني أبقى شناني وكل الضلالة في النار إنني ليلي وما بي وندو ودي أخذ لكم بيقولوا ما كنت الضلالة جاوكم مني عندما سرعي الصادق المصدوق ní mi dùn pé kí wọ́n tíra tẹ́yìn náà mà lọ́wà kí wọ́n jẹ́ book of hadith nasaayi nasaayi fún wa asọ̀rọ̀ ọdún márùn fún wa alhamdulillah ẹ alọ́bẹ̀ẹ́ ni sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba yìí náà ni yóò máa سورة لا في الفاتحة في جسم ربك العالى تعالى كده في الفاتحة قل يا أيها الكافرون توحيد الألوهية تعالى كده أواخي الفاتحة أواخي قل هو الله أحد توحيد الأسماء والصفات وكتب الفلك وكتب الفلك قل أعوذ من الفلك الدعاء قل الله باني بأسماء وصفاته في توحيد الألوهية

wọláyé èyí máa ṣe àwọn àdúrà ìkọ́ ọmọ gbogbo yẹn wọ́n ń sẹ́kọ̀ọ́ mọ́ra wàá fi ní fi máa fẹ́ lọ́ọ̀bà pẹ̀lú mi lójú pẹ̀lú kúrò ń sún pẹ̀lú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà sánú mi wàá fi ní fi máa fẹ́ ọlọ́ọ̀bà dáàbòbò bí kọ́lá ń sọ dáàbòbò ní fi máa tẹ̀wọ̀lẹ́ ọlọ́ọ̀bà ògbúmi lọ́rẹ̀ pẹ̀lú àwọn tó gbú lọ́rẹ̀ sí mi ní rẹ̀ وبارك لي فيما أتيت أمني فمي ọkọ̀rọ̀ tí mo ń lò wọlé fún mi ìmọ̀ tí mo ń lò wọlé fún mi ọmọ tí mo bí wọlé fún mi owó tí mo nímọ̀ àlàáfíà tó gbogbo barik li fima atayt gbogbo tó fi sàlbẹ́rẹ̀kà sí ní ọjọ́ bàbá bí yáyé tó fọwà ó di ẹyí àwọ̀ bí yáyé tó wàkíní fi sharrama wàkíní sharrama qadayt ọlọ́ọ̀bà gbogbo aburú máa tẹ̀lé dáàbò mi kí ni sọ̀rọ̀ máa kọ̀dé aláburú ti tẹ̀lé yìí ẹni tó bọ̀ wá ọ̀lọ́ kí ni sọ̀rọ̀ máa kọ̀dé ibi tó ti tẹ̀lé corona ti tẹ̀lé ti sọ pé ada zamani corona wala afaati wa mulazamati salawati wa fawati ورضا بقليل من القوت من يقول بعدم كورونا يلعب بالموت افضل اه ريو مناتي افيكا سلوبا kí ni ṣe máa kò bẹ́ẹ̀ ojú tó bá kọ́ ní kó máa tẹ̀lé yọ́ lọ́n kó bò bímọ fa iná ka tàbí wàlá yókù dá àlàyé ọlọ́ọ̀bá ní kó máa tẹ̀lé yóò máa tẹ̀lé ẹni kò sọ kó máa tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá á tẹ́lẹ̀ bá tó kọjá nù tabarak rabbana wa ta'ala fún ọlọ́ọ̀bá kíkà tọ́lọ́ọ̀bá ni wàláhì èyí máa sàdúrà yìí lóru àdúgbò ọgbà àsìkò yẹn lọ́wọ́ máa sọ̀kalẹ̀ ní ìsọ̀kalẹ̀ tó yẹ ọlọ́ọ̀bá fún máa yé kí lẹ́fẹ́ kọ́ ẹ jù yá ọmọ náà dẹ́gbẹ́ máa jíjẹ́ tí wọ́n bá ti kí n kí n fún ọ ọlọ́run máa sọ̀kalẹ̀ ní ìsọ̀kalẹ̀ tó yí ọlọ́run bá ilé ní àkídà àrò fún ọjà máa ní ìsọ̀kalẹ̀ nùzúrù yà ní kúbi jáàlì ọdún yẹn lọ́wọ́ yóò máa bẹ̀rẹ̀ kí lẹ́fẹ́ tọrọ kí bàtú wá kí wọn àfúgbàtà wọn sálámàtà àbírí kùtù wá kí áàtì kù sí i fọwọ́ kí kúlọ̀láwò mẹ́ta falak mẹ́ta nọ́ọ̀sì mẹ́ta o tún máa rẹ̀ orí gbogbo aburú lọ́wọ́ dá lọ́wọ́ dá gbogbo ẹ̀ nínú ọ̀dà aburú lọ́wọ́ dá kàrákàlẹ̀ ó máa sẹ̀rẹ̀ náà nípa ní aburú kòrónà kò kí fáfáàkíà ẹ̀ kúrúyà àyàtì kò min sharri ma khalaq kúmi tọ́lọ̀ aburú tọ́lọ̀ dá tọ́lọ̀ dá gbogbo mi kúrò náà ó ní ẹwà ẹwà anú ọlọ́ba ọ wà kiri mẹ́ta mẹ́ta ní ìwọ̀n àtúbà lẹ́yìn náà ó ti wá sàdúà ẹ wo ọ̀nà tí a fi dà lọ́wọ́ kòrónà là ń sàlàyé fún wa ọ wà sàdúà tábìlì ká túnṣe àdúà mi jìbìlà níbi tuntun sí bẹ́ẹ̀ á kiri mẹ́ta mẹ́ta أعوذ بكلمة الله تامة من شر ما خلق وقد يقول الله بركته قد يقول الله أعوذ بك الله تامة من شر ما خلق وقد أبواب الله وبلغه وقال الله لغه وقال بتاع وقل بسم الله الذي لا يدور ما اسمه شيء في الأرض ولا في السماء هو السميع البصير عبي وقال بتاع قالوا الله سبحانه وتعالى قرونه لثلاثة وقال لك كاكل دعاء في عصر وصل لسيو الله سبحانه وتعالى báyìí ti sùúrù bọ̀lá nígbà gbọ́dọ̀ bí kí bá tó ọlọ́run ọba fẹ́ kó kókó ṣàyíní ọlọ́run ọba à ń bẹ̀ nípa ọmọ ìyá tó kó kòrónà lọ àwọn tó kó kòrónà dámì náà wọ́n bá àforíjì wọn lọ bá ọmọ ìyá tó kó dáadáa ní jẹta àbí ní yá ẹlẹ́jẹ̀ ẹ̀jẹ̀ àrùn lẹ́jẹ̀ rájì wa sọ́ọ́lìhó ọmọ rájì kó ṣe ní ọlọ́run bá àforíjì wọn lọ bá wọ́n ọlọ́ọ̀bà ń bẹ̀ nígbà tí wà ní ọlọ́ọ̀bà nígbà lórí wọn kíkà gbogbo àwọn okùn mùsùlùmí ní ọlọ́ọ̀bà nígbà kọ̀ọ̀kan kiri bóyá mínísítàn nígbà gbàgbé ìrànlọ́wọ́ yín náà ní mọ̀mú kìí lọ já isbank náà ní àkáǹtì wa wà zero márùn six nine eight two one umar bin khatab islamiyya ló kọ́ kọ́tù wa sísá wa rukaya abimbola yusuf christian zone three five hundred naira náà ní sọ̀rọ̀ sálẹ̀ sáré ọlọ́pàá nípa àti ìtọ́lọ́ ọba ọlọ́kùnrin ọlọ́ọ̀dì kọjọrí láyọ̀ ọlọ́ọ̀fọ̀ ní ọkọ̀ alábẹ̀ẹ́ta ọlọ́kùnrin gbogbo àwa yòókù náà sáńtẹ̀ náà mẹ́jọ kò sùwà ẹjá máa ṣe ìpínlẹ̀ bàbá lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu